كل شيء بمرعاه يا طالب العلم والإسلام سير لهما فيدا من الحسن ريان تسدخر وفي السيارة والمغز التي حملت قد بصرني بما لا يدرك البصر أبقاك ربي للإسلام تخد اللهم بارك نبوة محمد صلى الله عليه وسلم اللهم بارك النبوة محمد صلى الله عليه وسلم àwọn ìyàwó ẹ àwọn ọmọ ẹ. sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábà rẹ̀. sallallahu alayhi wa sallam. gbogbo àwọn almuhajirun àti gbogbo àwọn ansar ọlọ́run bá wa kẹ́ wọn. amiina. ààrẹ ni sàmífà ndé muhammad. amiina. ọlọ́run kọ́ wa wọlé ànábì. sallallahu alayhi wa sallam. báwa kẹ́ wa báwa àgbà. amiina. àwọn méjèèjì tó bí wọn àfàgbà ńlẹ̀ iná bàbà. rahimahumullah. tọkọ bàbá wa lajì àgbà. ọlọ́run bá wa kí àlùfáà àgbà. amiina. àwọn tó bí àlùfáà àgbà. ọlọ́run bá wa kẹ́ wọn. àmín. ọlọ́run kó tún wọlé abẹ́ bàbá wa lágége. radiyallahu ta'ala anhu. ọlọ́run mọ́sá wa kẹ́ wọn. amiina. bá wa kẹ́ àlùfáà wọn àmín. àwọn méjèèjì tí babalágége tara wọn jáde ọlọ́run mọ́sá bá wa kẹ́ wọn. àmín. àwọn méjèèjì tó bí àlùfáà àgbà fún babalágége ọlọ́run bá wa kẹ́ wọn. àmín. ọlọ́run o ìyá wa àgbà bàbá wa àgbà inú ilé ìyá akéwúlábàtà súnkẹrẹ ọlọmọsàbáwa kẹ́ wọn. àmín. gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ àti lẹ́kọ̀ọ́ yìí náà lẹ́rìkún bẹ̀rẹ̀ rìn èkó àwọn ẹni ọlọ́run ọlọ́mọsàbà kẹ́ owó wọn. amiina. ó fi wá dórí òkú ẹnì kọ̀ọ̀kan àwa náà. ọlọ́run wọlé àwọn wàlíyì ọlọ́run ta kàálẹ̀ wọ̀nyí ọlọ́mọsàbà kẹ́ owó àwọn tiwa náà. amiina. ẹni bá lókun lọ́rùn nìkan ni kò ṣe àmín. amiina. bisimilahi kulhu allah. bisimilahi rahmanir rahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين bàbá wa àgbà lónìí lọ́dọọdún ní gbogbo ìgbà tá à ń bá ní àrí ẹ̀kọ́ ńláńlá kọ́ lára bàbá wa Al-Sheikh Al-Fadil Mawlana azamadani adamallahu hayatahu bí ibà ṣe pé dikirule awuliya yóò sèlú rahma akérésì ka da kò yín púpọ̀ àmọ́ dikirule awuliya ìmọ̀ràn tí àwọn ẹni ọlọ́run ìmọ̀ da kọ wọn yóò sèlú rahma a máa sọ àánú kalẹ̀ bá a ti ń da kọ yín ni pé bàbá wa sàmàdání àánú ọlọ́run ó sì máa sọ̀lẹ́ alẹ́ rí. àrí àrà ọlọ́run lára yín púpọ̀ ọmọ akéwú taa rẹ̀ wá ń jókòó tì bí ọmọ ẹ̀ tóbi ọlọ́run lọ́mọ tá wa sàmàdá ní tó fi kéwú ọlọ́run lọ́mọ tó ọlọ́run ẹ̀yìn iye ọdún tó gbé lọ́dọ̀ wà bá nǹkan náà ò yé wa ọlọ́run nìkan ló yé ọwọ́ ajẹ́pẹ́ lọ́dọọdún. á bá bàbá yìí ní bàbá wa sáà dì mọ́ ọlọ́run ò ní sebẹ̀ fún yín. amiina. a rí ara ọlọ́run lára yín púpọ̀. báwa àwa tí kéwu wo tó nǹkan báyìí bá bábáru yín jòkó àwa ní ma bí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. àmẹ́yìí tó yẹ mi jù ní pé bí n bá sọ̀rọ̀ Sheikh Ahmad Tijani. radiyallahu ta'ala anhu bí n bá sọ díẹ̀ ń bẹ̀ ọkàn mi balẹ̀ bẹ́ẹ̀ sì gbàgbé mọ ọlọ́rọ̀ sọ. Allahu akbar adama Allahu hayatakum. bàbá wa àgbà sàmàdání. adama Allahu hayatakum. ẹ̀rù ọ̀rọ̀ a máa bàyàn gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ̀ ń jòkó ẹ̀yin yá wa ẹ má bínú mo kí yín púpọ̀ gbogbo ẹ̀yin bàbá wa tá bá ń jòkó ẹ̀ ẹ̀ dákun ẹ má bínú pa apẹ́ mo kí yín púpọ̀ mo kí aláǹkó mi tójú aláǹkó mi ẹ náwó káwọn èèyàn mọ̀ pé ìlà aláǹkó mi aláǹkó mi nù ọlọ́run jọ da àgbà yín ó dalẹ̀. àmín. bàbá wa fáwọn àgbà bàbá wa sàmọ̀dá ní tí mo jókòó tì ẹni ó lè mọ ìyàfa rẹ̀ láyé bá àfa wa ta wa bá ṣe àdúrà lónìí tí mọ yìí òun lẹni bá ṣe wàhálà mímọ́. kótó ma lífù bá ta sa ọwọ́ ti wàhálà rẹ̀ àmẹ́ni wọ́n ní lọ́ọ́jọ́ fáàmù lọ́ọ́ tànúkìrì wúkà lọ́ọ́ hàn kínní ó sì hàn ọlọ́run sì gbà fún ní bá ma gbogbo nǹkan kò lè mọ iye mímọ́ gbogbo àwọn àgbà gbogbo àwọn bàbá wa àgbàlagbà ti bẹ lórí ìjòkó pátá gbogbo wọn ni mo kí ba akérésì ká máa sọ̀rọ̀ wájú yín àmọ́ tó ń bọ̀ wá ṣe báyìí lọ́lọ́run tó ń kọ́ inú tìyín náà sì ń dùn pé hmm, àwọn tá a fẹ̀yìn lè fún náà ní bàbá sí mọ́ inú tìyín náà tún dùn báwọn oníṣègùn ọlọ́run á dúpẹ́ àwọn tá a fẹ̀yìn lè fún náà ní. bóò láti nájà bẹ́ẹ̀ bá sí mọ́ lẹ́jọ́ kó tẹ̀ ń wò yìí. àwọn àlùfáà ó ní ọ̀rọ̀ mímà bẹ́ẹ̀ bá rọ̀ mọ́ fẹ́ràn àfa rẹ̀ bá àfa wa àfàwà mẹsìlá bó ti lọ fẹ́ràn bàbá wa Sàmàdánì báyìí ẹ rí nígbà tó jójójó ó tó wá jó wájú wọn inú rẹ̀ wá ń dùn ẹni ó lè mọ èyí mímọ̀ bẹ́ẹ̀ talẹ̀ ń tó mọ èyí mímọ̀ rí. ìnàmọ́ ìnàmọ́ ní ọ̀wá jẹ ni àbí ìnàmọ́ èwo nínú méjèèjì nà mí. ó kì í nà ń papọ̀ mọ́ mímu bẹ́ẹ̀ ni àbíbò kí ló ṣe ń bẹ̀. ẹ nà má. ọ fẹ́ ṣe bí à ń gọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ìyá àrífù kọ̀dé rẹ̀ lẹ́yìn ní mi máa. sáyà tí àìná òfin tàhásílì. ọlọ́wọ́ sàmọ̀dá ni àwa wo àwa wo rí pé eh, bàbá fọlá ibẹ̀ lóhùn mágínẹ́ẹ̀tì ní ọ̀jẹ̀ hatiman ní je jẹ́ stamp ẹ̀. iná mẹ́rin. ọ̀yá yi dagure ya kọ́dúrà láàrin límì máa. sẹ́yìn ọ̀tá àìná òfin tàbílẹ̀. àáfàá kan ti ha òun náà ń bẹ wájú bàbá wa apá ẹ̀rí méje sọ lárúbáwá ni. ẹ̀yin àáfàá wa tọ́lọ́hún kó wálé lọ́wọ́ lónìí. àmọ̀dúpẹ́ alhamdulilayi. eríire là ń ṣe lára yìí bí o bá ṣe ríire tánirú wa yìí ẹ wojọ́ tẹ̀ fi fojú wi mímọ̀ bọ̀ ẹ wojọ́ tẹ̀ tí bàbá wa sàmàdà ta jókòó ti ti ṣe wàhálà mímọ̀ bọ̀ ẹ wojọ́ wọn ti ń dààmú lérí mímọ̀ bọ̀ ìjọ àríjẹ ìjọ àìríjẹ kí wọn lè dìbò wọn ti dà lónìí níjọ́ rí mu níjọ́ tá a rí mu kí bàbá tó di tí wọ́n dà lónìí ẹ wọ wàhálà àti ìnàmẹ́. ìnàmẹ́. يعرف قدر العلم ما لا إله سعيت عيناه في تحصيله Abbas Salahuddin dájúdájú ẹni tó ṣe pé yàrífù kọ́dírálì ilmi máa tó lè mọ yìí mímọ̀ báwa fáwa mẹ̀sìmáwù ti mọ yìí wàhálà tẹ́ ṣe fún wọn. iná máa dájúdájú ẹni tó ṣe pé. yàrífù kọ́dírálì ilmi máa tó lè mọ tí wọ́n ń pè ní mímọ̀. sílẹ̀ tí àìná òfin tàásìlì. ìtàkùrẹ̀ ojú wíkì ní kàrá àárín wọn. iná máa. يعرف قدر العلم ما سيرت عيناه أبي سيرت عيناه ميو ما فهم منو ميجيو إنما يعرف قدر العلم ما أريو سيرت عيناه تحصيلي bàbá wa sọmọdé wa ní bàbá wa gbà àfa wa gbà wàlí yìí ọlọ́run tó máa rẹ̀ ń serere lójú ẹ̀ tí wọ́n ń jókòó tì ẹnìkan ní ń wòlé sórí tán tún lóṣòó tì mo sì borí ọ̀hún jẹ́. àwọn òlé sórí tán kí wọ́n á jókòó tì o àwọn kan sì ń bẹ wọ́n sì bàjẹ́ ń bọ̀ bá dúró tì ń kẹ́ kí ló ṣe àfa mìsíbáwù nísìn bàbá ló jókòó yìí ọ̀sán àwọn wọn ni ìdájí àwọn wọn ni gbogbo gbà àfa mi àfa mi àfa mi bàbá mi sọ́ba bójú mọ́ kí bò sínú wọn ní ẹ̀dá kun bẹ́ẹ̀ bá débi wá sí ìbá àyà kan náà lẹ́ẹ̀ bá ké fún mi ẹ sábà ń sàdúrà àfa àfa mi ti pè mí lọ́rin tí wọ́n wí náà nù ẹ bá kan àyà kan àfa mi ẹ sábà ń sàdúrà fún bàbá wa sọmọdá ní mo wá kì í yín púpọ̀ àwa tá a lè mọ yìí àwa tá a ṣe wàhálà ká tó mọ kí wẹ́nu wọn gàtà kàtà tá n gbé kí ayé tọ́lọ́run fa àlùbáríkà sí àwa la lè mọ yìí mímọ̀ lára yín. àfo ṣe wàhálà bẹ́ẹ̀ bá wo pampa àfa àbá kọ́ ma kéwọ́ ọgọ́rùn jọ ẹ tú wò rárá ẹ̀ ní bọ́mọ rẹ̀ nù wọn. ẹ ní bọ́mọ àfa nù àwọn ọgọ́rùn ni. àwa tá à ń bẹ wájú àfa mi nu kíláàsì tiwa nìkan bàbá oníwàásí àgbáyé ọgọ́rùn-ún àtogójì ni wa kọ́sọ́mọ àfa mi kankan gbogbo kíláàsì mẹ́fẹ̀ẹ̀fà yòókù. àfisọ̀hùn lọ́ọ̀ kọ̀sọ́mọ alájà bàtà kan nù wa gbogbo wàhálà wọn ni lérí àwọn ọmọ ọlọ́mọ ni ẹ wọ wàhálà yín lórí àfa mẹsìbáwò inú àfa mẹsìbáwò wa nù bí ọlọ́run lójú àfa mi náà ní ti ń dára tèmi lójú àfa mi náà ayé mà mí lójú àfa mi bàbá wa sàmàdáni ayé mà pé mẹsìbáwò ní lọ yìí lójú àfa mi sàmàdáni ayé mà pé èèyàn ní lágbájá lára mẹsìbáwò iná máa. iná máa. dájúdájú ẹni tó ṣe pé. ìyá àrífọ̀ kọ́dé wà lẹ́wọ̀n mi máa. ẹ̀yin èkó tó lè mọ iyì mímọ̀ kí ni wọ́n ń pè ní mímọ̀ knowledge tó lè mọ iyì ẹ̀ sáwọn ti àìná òwò. ìtàkùrẹ́ ó ṣe àìsàn fa orí ń fọ́ kó tó mẹ́nu fájà kó tó mọ̀ ọ́tún. sáwọn ti àìná òwò. àìsàn fa kó tó mọ̀mọ́ tí tó mọ̀. sáwọn ti àìná òwò. àrùnwájú kó tó mọ kí mi yá wọ ẹnu wọn tó mọ̀. sáwọn ti àìná òwò. àrùnwájú kó tó mọ bàlágà kó tó mọ fálísàfà kó mọ gbogbo tó kéènì tafsiri kó tó yé ọ̀sà ìsúnlẹ̀. sọ́ra ti àìná òfin tahasili. ẹni ọ̀sà ìsún kó tó mẹnu wọ̀n tó mà òun ni ó yìí kéwù. bàbá wa sàmàdá gbogbo yòówù ẹni lò láyé ọlọ́wọ́n ò jẹ́ nájà àbànújẹ́. amiina ọ̀là sheikh ahmed tijani. radiyallahu ta'ala anhu. àmọ́ téèyàn fi bẹ́ẹ̀ lọ́hùn ẹ̀yin náà ti wà nù wọn ẹni abára wọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn lára ẹ̀ tí wọ́n dé èèyàn bí wàá fáwọn mẹ̀sùbá ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni wọ́n. ẹ̀yin náà ti wà nù àwọn tá a fi gbà kẹ́lẹ́ wọlá sheikh samadani ṣe báyìí fún mi ẹ̀ sẹ́dọ̀ di Allahu ta'ala anhu. ọlọ́run ó sì ṣe báyìí. radiyallahu ta'ala anhu ẹ gbàfà ọ̀nà hunaka shuyuhun awliya'u kiramu. hunaka shuyuhun awliya'u kiramu. awliya'u kiramu. awliya'u kiramu. شاذلي نقشبندي رفاعي وما شاذلي نقشبندي رفاعي ó ti wọ́n kan mi. وما شاذلي نقشبندي رفاعي Tijani. العلم جزاله عادل وشيخ شيوخ العارفين سنوس وشيخ شيوخ العارفين سنوسي ìtòlè fi ẹmọ wà lè jẹ náà sí àfi tọ́ba ìgbẹ́ lára ayé káwá ti dè yẹn nítawọn afa bá ń ṣe ẹmọ fara lé wọn nítawọn afa bá ń dánwò ìwọ́tọ̀ ọ̀bá tè bá sàfà ẹ má fara wé wọn àwọn wọlé arú àwa tá a dè èèyàn lára wọn yóò sì tù wọn. òun náà kà ṣùgbọ́n. òun náà kà ṣùgbọ́n. yọ sáńdì lẹ́nu rẹ pé òun náà kà. òun náà kà ṣùgbọ́n. àwọn àfa kan bẹ ṣùyúkún àfa ni wọn. ó lè yọ kíra mọ́. wọ́n ní iye ọlọ́run ni wọ́n wọ́n tún wọ́n lápò ẹ̀rẹ́ púpọ̀. òmù ṣẹ́ẹ̀sì lè yọ nọ́ọ̀sì bá ní èrè báyìí. àfa mi àjẹ tán bàbá àtàwọn adarí ọlọ́run ò jẹ jẹ tán. àfa mi àparí ẹ̀ wọn ní ta ló ṣeré lára rẹ̀ ẹ̀ náwó sí wọn lọ́ọ́ kéwú dé. Allah parí ẹ̀ bàbá wa sàmọ̀dá ní ẹ̀ wá parí ẹ̀. ọmọ ṣẹ́ẹ̀sìlì yìí náà ṣì bá ń dèrè fáìn. ọba ní àpò bàbá àwọn tó ń wí ni. Tijani. ṣé àmọ̀ Tijani nù ni. Tijani. ìjọba ìgbé tọ̀ríkà tọ̀ríkà Tijani àná kó kó wí bẹ́ẹ̀ kí n máa wí. Tijani. gazali eh, wa adhamu. wákàlá ní gazali wa adhamu. ẹni bá ní bòun tàwọn àfa yóò sì parẹ́. wọ́n ṣe é kó ṣòro ilẹ̀ àrífínà sunu sí. bàbá sọ̀mọ́dá ní àfa tápà lágége tọ̀rí ká Tijani yà lọ́wọ́ ọ̀tọ̀ fún sí àmọ́ Tijani ni ọ̀rọ̀ wọ́n wá gbé sínú ilé ẹ̀ lágége wa ní nísàlẹ̀ ọjà inú ilé rẹ̀ náà wọ́n wá ń di àfa lọ́wọ́ wọ́n ń di wọ́n ti wẹ̀ fáfá àtẹ wọ́n ń di wọ́n ń di lọ́rọ̀ ògiri ṣé àmọ́ tìjà ní ṣe àbíyá tí ò sí pé à ń pé àbóhùn ni kọ́. tìjà ni ìwọ́tò ilé náà. níbẹ̀ lórí fóònù mi mo ti sọ. ìṣẹ̀lẹ̀ ìwọ̀n di ọmọ. yóò wá rí bẹ́ẹ̀ àbíṣe àmọ́ tìjà ni àbóhùn kọ́ wọn ẹgbẹ́ àfa kò síbi tá a sìn wọ́n sí ni ẹ máa gbé wọn sódìjà fojó ọ Ọlọ́run wọn sà bùn ọlọlùbáràkà àfa àtàkùn wọn bá gbà àdéjà fojó àbí wọn sì kújà fojó náà kọ ẹ̀yin èkó ẹ máa pè dáadáa onílàwádìí láti lọrin jàfojó wọn wá gbà àfa lọ lára fẹ́ǹsì wọn tún wọn gbẹ́sẹ̀ àrí àfa àtàkpà ṣé wàá mọ̀ tìjà ni tí wọ́n rà. tìjà ni wákẹ́ ìlànà gàzálì ìrọ̀lẹ́ ọmọ. وشيخ شيوخ العالمين السداسي وشيخ شيوخ العارفين السناسي. ẹ jáwé okú ra wájà lè ní. gbogbo èèyàn kí bàbá wọn sí ìlú mìíràn of Lagos gbogbo ìlú Èkó bàbá wa aláwìyé bàbá wa mújútàbá àwọn náà ni gbogbo Lagos state pátá wọ́n ní bàbá wa chief mọ̀mọ́ ni wọ́n dé abájọ gbogbo wa sì dé pátá Allahu Akbar àfikún ẹ túnà sínú rẹ jáde yìí lẹ́nu àní jẹ́ wóróworó wọ́n pọ̀ bàbá wa chief mọ̀mọ́ ti dé àgbàlagbà sẹ́rípọ̀ yẹ kí wọ́n sinmi ni àmọ́ láàfẹ́ ọlá Islam wọ́n wà fámìsì báwo azamadani wọ́n wá jòkó pé káwọn fi àbáríkà wọn táwọn fi kún alibarika ti ń bẹ lára àfa mẹsibáwò ń gbèsè kébà bá wa sífì máa mọ fún gbogbo ìlú èkó ẹni alibarika ni wọn àfa mẹsibáwò bẹ́sẹ̀ àkàjọ kọ́ báyìí kọ́ ọmọ wà bá wa sífì máa gbogbo èkó lọ kankan alibarika ni ó tún lè pọ̀ sí i mo kí bàbá wa sífì máa mọ púpọ̀ ò ní dààmú yín àmín ọlọ́run ò ní wàhálà yín. Allahumma amina. ọlọ́run ò ní jẹ́ ráre. Amina. mo kéré púpọ̀ lẹ́nu tó lè ṣàdúrà wájú yín àmẹ́dàkùn ẹ̀fẹ̀ ríjì mi máìkì ń bẹ lọ́wọ́ mi báyìí ọlọ́wọ̀n ní ọlọ́wọ̀n ní wàhálà yín kò ní dààmú yín. lè jáde mọ́

ànábì Ibrahim. aleyhi salatu wa salam. ọlọ́run ni mo bẹ́ẹ̀ fi ọ́ ṣáṣáájú. a'udhu billahi minash shaitanir rajim. ẹ bá wa parí ẹ. bismillahir rahmanir rahim. kí ọlọ́run wá wíjọ náà. iná lọ́kàlẹ̀ náà sí máa máa bàbá wa chief imam fún gbogbo èkó pátápátá àwọn ni ọlọ́ni eh, láti inú ìyá ọlọ́ni mo ṣe ọ́ ní ìmáàmù bọ́ bá kàn ọ́ ẹnìkan ò ní gbà. iná jẹ́ ìlúkalì náà sí màmá. bàbá wa tí gbogbo ògbó àsìkò tó ẹ̀sìn láwà ní. iná jẹ́ lílùkà lè ná sí màmá. ẹni a ní òní rí jẹ́ bọ́bá tó sì kò lè débẹ̀ àfẹni a bá fún. iná jẹ́ lílùkà lè ná sí màmá. ẹ̀rọ dọ́kítà ti kéwú wọn è fáwọn tó bí àwọn ìyá wa èyí tẹ ké tó rẹ dànù inú kéwú yín ìlà wa ń gbé káyì. iná eh. jẹ́ yunziluka linnasi màmá. ayé mo fẹ́ fi sàdúrà fún wọn náà nìkí. kọ́lá wà mí zurriyati. ìyàwó alábọ̀dọ̀ ìyá Buhari ẹ̀rí Ibrahim wa sáré. ìbọn náà ìníjà ìlúkà linnasi màmá. mo ṣíọ́lá sáájú ìwọ Ibrahim máa jẹ́ ìmáàmù ọ̀ṣáájú ìmáàmù ni rájí bá sọ̀rọ̀ lára ìmáàmù ni àmọ́ lábẹ́ ti bàbá wa ti mọ̀mọ́ yìí ni innaka linnasi màmá. orí àná Ibrahim wa sáré ẹ parí kí lọ́sà ọwọ́ àbọ̀ ah, ó ní wọ́ọ́lọ́hún. ọ̀rọ̀ wà ní zurriyati. ó sáré àwọn ọmọ ẹ ó ní ah, ìwọ Ọlọ́hun ìwọ Ọlọ́hun ilahi wa sayyidi wa min zurriyati bó ti sẹ́mi yóò ṣẹlẹ̀ fáwọn àrọ́mọdọ́mọ mi náà. Allah ṣífì máa ń gbogbo èkó bàbá wa ṣífì máa ń gbogbo èkó yányá gbogbo tọ́ba jáde ara yín ọlọ́run ò ní ṣe gíláàsì ìbànújẹ́. amiina. ẹ rí i pé ọjọ́ yẹn lójú tòun tàgbàlagbà wọ́n sì wá jòkó tiwa ní. ẹ náà wá sí wọlé wá sí wọlé àwọn òṣèlú ìtàn gbọ́ àbí wọ́n sá jòkó pé bá a bá sí mọ́ bẹ́ẹ̀ ti máa wí ẹ máa wí ká máa gbọ́. amiina ó ní wàmí nítorí yíyá ti ìwọ ọlọ́run àwọn ọmọ mi ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ ọlọ́run ìwọ Ibrahim. kúlọ̀ láyọ̀nù nù àhàdì àbọ̀lìmínà. èyí tó bá jálábò sí inú àwọn ọmọ rẹ èmi ọlọ́run ò ní ṣe lásìwájú ẹ wọ ọlọ́run bí ọlọ́run sàn sáfàbò sí. wáyé ẹ̀yìn èkó ẹ̀wọ̀ gbogbo ayé ọjà kìlà ńlá lọ́wọ́ lónìí ọjà àbòsí aṣẹ́wó náà àrínà rárá. Ah, ah. Oh, bàbá Aṣímọ̀mù ah, n ò sì fẹ́ràn owó púpọ̀ ní bá pé kẹ́ ẹ dìgbò. ìní jẹ́ ìkàlì náà sí máa ń lọ bàbá wọn ní ọlá bàbá wọn oníwà sí àgbáyé wọn ní kọ́lọ́ wọn jẹ́ mọ́ rí ṣe ẹ lákàn bá a sá mi jàmá. kọ́lá wà mí zurri yàtì. inú ọmọ mi ọlọ́run sí wọn bẹ́ẹ̀ ọlọ́run sì wà níbi Ibrahim aran ẹ wá wò ọlọ́run wà ní ìtọ́bajẹ́ alábòsí inú àwọn ọmọ rẹ ìní ṣe bẹ́ẹ̀ fún. àwa ni ẹ wá wò ọyẹ ẹ gbogbo ayé yẹn yẹn pátá ọjà àbòsí là ń ná lónìí àwọn àwọn sọ̀rọ̀ àṣẹ nílé ọ̀kan yìí báwọn bá ṣe mítìnì ìṣẹ́jú márùn gbogbo kábíyèmí bisikíìtì ilé ayé ni wọ́n jẹ tán bẹ̀ àti ní rójútù tí wọ́n wí náà ọlọ́wọ́ gbàdúrà yín àwa ní rójútù kí ni wọ́n wí gbogbo bọ́ọ̀fù ìta ayé gbogbo lọ́tọ́ pátá nínú àwọn sọ̀rọ̀ àṣẹ nílé wọn ti mú àrójútù tí wọ́n ṣe fún wa ẹ̀gbọ́n tí bàbá wa wí ní owó yunifásitì àwọn ọmọ wa wọ́n ní ẹgbẹ́ wálẹ̀ gómìnà Imo State nù gbogbo láti yunifásitì èdè kọ́lẹ́ẹ̀jì èdè sẹ́kọ́ndìrì èdè gbogbo ẹ̀ ọlẹ́nìkan ọmọ sàkọ́bọ̀ ọmọ firi. ẹ̀yin ìjọba ti wá rán ẹ̀sà àánú wa lórí ìlàsù ẹ̀sọ́ di twenty five naira fún wa. ẹ wà lókésàn ẹ wo etí ń pín ẹ wo etí sílẹ̀ tọ̀ gbà tọ́ba tí sẹ́nẹ́tọ̀ kan bá tún wá lo ọdún kan wọ́n fún ní five hundred million go to your constituency let them enjoy you tọ́lọ́ enjoy yìí yín láyé rí. ọjà àbòsí la wá ná láyè àbọ̀jà àbòsí kọ́ la ná yìí ni. amẹ́ni á fún àtìmẹ́ni ó ẹ̀ẹ́kan dàbá ta dìbò dé ẹ̀tìmẹ́ni ẹ̀ fún ọjà àbòsí náà là ná ọlọ́ni gbogbo ẹ̀ ń bọ̀ wá bá mi jọ́ bàbá wa sàmàdánì anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ẹbẹ̀rù ọlọ́run lórí gbogbo tẹ́ ń bá ń ṣe ìṣèjọba anabi ẹnìkan ò lè ṣerú ẹ̀ mọ́ sallallahu alayhi wa sallam alamibawo ìṣèjọba anabi kò sẹ́ni lè ṣerú ẹ̀ mọ́ sallallahu alayhi wa sallam kódà kò sáfì jọ rárá kò sáfì ìwé ẹ ṣeun bàbá wa ń bọ̀ ń bẹ̀ ọlọ́run ṣeun bàbá wa ṣì mọ̀ mu ti dé ẹ wá wo kí n bolo àwa ń lọ ẹ wá wo nàìjíríà mo sì fẹ́ sọ̀rọ̀ sí àmọ́ Tìjàní mo sì fẹ́ sọ̀rọ̀ tọ́jọ́ mọ́ ti àfa mẹ̀sìbáwò pẹ̀lú bàbá wa. wọ́n wá ń sin àfa àtàpà wọ́n ń di àfa àtàpà lọ́wọ́ lágége ṣé àmọ́ Tìjàní wá hàn lára lé báyìí nínú yàrá àfa ṣé àmọ́ Tìjàní hàn tí ò sí pé àbáwọn ni àbáwọn kọ kálukú wa ń lọ dì mọ́ fọ́tò lára gànáà wọ́n wá ní kò síbi tá a sìn àfa sí nulẹ̀ gbogbo ntẹ́ ń bá ṣe é ṣe pẹ̀lú ọlọ́run ẹ tán fún ntẹ́ ń bá ń tẹ̀lé láàfa ẹ tán fásiwájú yín pẹ̀lú nù kàwọ́ kankan nígbà àfa àtàkùn àti nbẹ nìkan ọ̀ka kú wọ́n wá gbé àfa àlọ́jà àfojú omi wọ́n ń sin òkú sí àfa sàmàdá ni wọ́n wá ń gbẹ́sẹ̀ àrí àfa ṣé àmọ́ tìjà ní bá tún yọ lára fẹ́ǹsì títí dijọ́ mẹ́ta àfa ń bẹ lára fẹ́ǹsì bá àfa ti wà nínú ilé àfa lọ́hùn àfa àtijọ́ tó wà wà ní ibi wọ́n sin àfa ti di gbèrè ẹ̀ báyìí olùkú wa ń lọ yí lẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ mọ́ à ẹ̀ má wulẹ̀ yí lẹ̀ kò lè rí báwọn kò lè rí bẹ́ẹ̀ àwọn kan mọ kàkà rẹ̀ láàfin bẹ́ẹ̀ wò yìí bẹ́ẹ̀ náà kà ṣùyù ṣùgbọ́n àwọn àfáà kan bẹ. ọmọlẹ̀ yóò kíra mọ́. kọ́lẹ̀ yóò kíra mọ́. wọ́lí ọlọ́run ni wọ́n wọ́n tó bí bọ́lọ́ alápàlẹ́ ni wọ́n. òmò ṣáàzì lè yọ. bẹ́ẹ̀ bá rí ṣáàzì lè yù. wọ́n bẹ lọ́hùn. Nafsi bandi Nafsi bandi rifa Maba Nafsi bandi rifa Iwa bati jẹ́ ní. ṣé àmọ́ Tijani nù ni. Tijani. ó ti gbọ́dọ̀ rí Allahu ta'ala wálé o. Tijani. wákẹ́ ìlànà ìbùkádìrì. kàdásálà òṣèlú òun náà kí la fi gbà lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́wọ́n àbọ̀ òṣèré kò sí kò sí ta fi gbà lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́wọ́n òṣèré. Tijani eh? wákẹ́ ìlànà eh? gẹ̀zálì. والأدهم وشيخهم شيوخ العارفين سنوسي وشيخ شيوخ العارفين سنوسي egbò òun lẹ lọ kí ọlọ́bù yẹn pẹ́sẹ́ àárẹ̀ nìkan sí àfa rẹ tó ń tẹ̀lé fọlá rẹ bẹ́ẹ̀ lọ́hùn báníyàn rẹ bá ti dá sí bá a ti jókòó yìí bàbá bẹ́ẹ̀ tọrọ nǹkan bàbá náà ń wọlá bàbá sì máa mú èkó yányán pátá bí mẹ́rin wà ń bẹ lára bàbá ọlọ́run sì gbà. ìmánì koko torí pé ìsàlẹ̀ ìmánu dọ́là àfàlà amanu má lọ nbẹ ìwé ìdéǹgbà tá à ń ké yìí bí bá ti yín gẹ gbogbo ń lè wí kò sí ma ọlọ́run ò ní gbọ́ ma ìmánì náà làkọ́kọ́ wàlá dúníyà liman lam bẹ́ẹ̀ bá fún wọn fatia nítorí lè sàn nítorí lè jẹ́ àfikọ́ gbàgbọ́ pé eh alihamudulilayi fatia yìí náà wọ́n fún mi. ẹ̀yin èkó ibi ọlọ́run ti bàtí ni yínú bí wọ́n bá di yẹpẹ̀ tí wọ́n gbèlè yín lọ́wọ́ èkó sì máa parí jọ́jọ́ ah, àfa mi ló gbé fún mi jọ́ o. ibi ọlọ́run ti ọlọ́run sì ń gbà. bọ̀wọ̀ bá wọ ẹ̀ẹ́dú tọ̀wọ̀ gbẹ fún ọmọ èkó tó ń gbà máa fi orí sùn tọ́ gbàgbé àti kò ní sọ ti ń wá ìmánì yín lára nǹkan pọ̀n lọ́lọ́run fi ń sànù yín ìmánì ni babalá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ jẹ́ àmọ́ tìyá rí. radiyallahu ta'ala anhu. jẹ́ n sọ díẹ̀ kábà tètè sàdúrà bàbá àgbàlagbà ni ká lè tètè yọ̀dá o. ṣé àmọ́ tìyá ni lẹ́wà lójú ọ̀nà ẹ̀yìn. kó ń lọ ẹ́ sí pé. dúró ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé o àwọn àfa ti lọ mọ̀ wíwí kú wí mọ́ bàbá ṣe àwọn dáma wọ́n sẹ́rìn àjò wọ́n bẹ ní àyàtú barsakiya wọ́n máa fi mùdírù markas wọ́n rọ́pò kí lè ń wá lára babalágége tàná tẹ̀rí lára babalágége tòní tòní tún fẹ́ẹ́ ju tàná lọ. ẹ̀yin tẹ̀ wọ́n pé àwọn àfa àwọn àfa ti tàn àfa àánú lẹ́yìn tí ń kírun ọ̀dẹ̀ lòun kì sàfà kì sàfà lọ́lọ́run sọ láàfà wà láti inú yẹ ẹ̀ mọ̀ pé lọ́lọ́run bá sọ láàfà wà láti inú yẹ ẹ̀ lè pè láàfà láyé. bàbá wa àgbà wọn bẹ ní hayatu barsakiya Sheikhana Kamaluddin wọn bẹ ń wọn wá fi Sofiyullahi Alkamali wọ́n wá orókò bàbá wa aláàjì àgbà tòní ọwọ́ ju tàná lọ. èmi náà bàbá mi ò sí mọ́sí fi mi rọ́pò mojú musa lọ. kọ́lá hisbẹ́. gbogbo ọjọ́ kọ̀ọ̀kan. làhùnmọ̀ là àmì èrò. ní ma ní ma lélẹ́rì bàbá bàbá kábàjẹ́ ti fi bàbá wa ti fi ma múlẹ̀ gbogbo ọjọ́ kọ̀ọ̀kan aláàjì mi sọ̀mọ̀dá ni ọlọ́run ò ní pa ọ́n kíákíá. àmín. bọ́bá ti pè mí lọ́rin yóò wá ní ẹ̀dákun bẹ́ẹ̀ bá wá ìbáṣe náà tẹ́ iná lẹ kété ẹ tú ẹ sá gbà mí àáfàá mi ni ẹ bá ń tọrọ fún kọ́lọ̀ mọ́jì ó kú. Allah ìṣètò ọ̀nà mi ni wọ́n ń jẹ́ lára àáfàá rẹ̀ ọ̀fẹ́ràn àáfàá rẹ̀ púpọ̀ ọ̀ gbọ́ kan nu mùrídìí mùrídìí sí àmọ́ tìjà ni sí àmọ́ tìjà ni jòkó báyìí lórí Allahu ta'ala anhu ọwọ́ àrìn lọ́wọ́ ju àáfàá rẹ̀ ó ń bọ̀. kí ni fa wí ni wọ́n bẹ̀ wàlá ìyàmúta. wàlá ìyàmúta. orin tí ń lọ tó bá wà nù kéwù àwọn eléèbó òun làwọn pè ní nẹ́fà. wàlá ìyàmúta. máa yọ ibùsẹ̀ ìkànnà. máa yọ ibùsẹ̀ ìkànnà. wàlá yàmúta. bí wọ́n takú ní bí wọ́n lu gbàǹjo ikú ó ní kò ní dẹnu ọ̀nà. wàlá yàmúta. wọ́n wá ní tani rí. máa rí bùṣẹ́ ìkànnà. ẹni tó bá fẹ́ràn àfa mi ṣe àmọ́ Tijani. àtẹ̀rẹ̀ náà làgọ́ yàtọ̀ múná. ọ̀pọ̀ ọ̀nà ni kọ́pọ̀ kiri. àtẹ̀rẹ̀ tẹ̀lmúná. ìkànnì la gọ́lá tẹ̀lmúná. kò ní kò ní kú ẹ̀ńtọ́ fẹ́ràn àfa mi ni. bàbá wa sọmọdá ni misibawu wa fẹ́ lè gbé yín mi. èsè èsè tí àfa misibawu wa mọ yín mi mà báyìí. àfa mi àfa mi àfa mi. àwọn ọdún kan tá a wá ẹ̀ tóbi tó báyìí àlùbáríkà àfa ló tún kó sí yín lá báyìí. ẹ tóbi tó báyìí gbà náà ògèdè gbé ẹ̀ títún wò wọ́n ẹ̀ títún ẹ̀ títún fa mi sáà báwọn nínú ẹ̀rí nǹkan bí ẹ bá fẹ́ràn àfa rẹ̀ pọ̀ yọ. Allahu Akbar. ńgbà tí n bẹ tí n jáná sí fáfá mi mo lè dúró wákàtí márùn ní ma jáná sí mi so gbogbo àwọn tá a wájọ kéwù tákàlùkù wa lọ káyọrọ mọ àrò bá fáfá mi nílé àwọn kan mi kan èmi nìkan náà lèmi sì wọ yàrá wọn mọ akramakallah wọn akunlẹ yàyàlà wọn sì ti bẹ̀rẹ̀ nánu bí àwọn alájàgbà làwọn náà máa sọ wọn yàyàlà bá rí mo ní mo wá tọrọ kankan lọ́wọ́ yín ni wọ́n ní nà mo èyí tètè fèsì ọ̀rọ̀ alájà bàtà mo èyí tètè fèsì ọ̀rọ̀ mo ní mo fẹ́ lọ èmi náà fẹ́ lọ káyọ̀rù ni wọ́n wá dákẹ́ wọ́n rọra mo ti gbọ́ wọ́n sọ̀rọ̀ ni wọ́n pè mí ni wọ́n wí ni ọdún kan tó kọjá mọ̀sábà mi mọ́ ní àmìlà sọ́ọ́lì ayé náà ni nígbà jánẹ́sì yìí náà ni ah, ah ọlọ́run gbogbo ntàlàjì àbàtà lè fi ṣe ọlọ́run ọlọ́wọ́n yìí á fi wọn fana bá. nbọ tún yà mo tún lọ akaramakala mo sọ̀rọ̀ káyọrọ fún yín ẹ tí ì sọn kankan ìgbà náà mo tún wà lọ yẹrọ mo ti dé jẹ ń lọ káyọrọ bá lọ bá wọn wọn ní ọdà lọlá wa àwa darí wa sí mo wà lọ bá wọn ojúṣà nǹkan mi bí wọn pè é kí n máa lọ ni mo wà ní akaramakala ẹni kí rí yín lónìí bàbá darí wa sí wọn ní bò ló ti fẹ́ rí ah mo adake mo kọ́ fẹ́ sọ pé mo fẹ́ jẹ́ olówó nígbà mo níbo mo ti fẹ́ rí mo kọ́ fẹ́ pé ah, àwọn Abíọ́lá yìí ni wọ́n kú láyé ló kọ́ wọn ọ̀tán láyé Fọlábíyọ́ lọ́lọ́ láyé ló kọ́ rí ọ̀tán yìí yìí sàn án rò pé ah, mo kọ́ fẹ́ pé mo fẹ́ jẹ́ olówó nǹkan náà tún wá dá nǹkan rà pé olówó wò ni àwa tó rí mẹ́yà bá ti ní mọ̀ owó de bẹ́ẹ̀ ti rí iná mo fẹ́ rí wọn lọ parí bí wọ́n bá pèrún àṣùbà ń lé yín máa bọ̀ lọ́dọ̀ mi ni ìwọ́n ń sá ìsùn wọ́n ń pèrún àṣùbà dé ń sáré lọlé wọn ni màá débẹ̀ mo ti bá wọn tà wọn ni máa wọlé bọ̀ wọ́n ní gbogbo ntọ́ gbogbo ntàwọn tó bá lọ bìkan òun sìn mí lọ́wọ́ nù òsì tí rẹ ni tó fi rọ́pò rẹ̀ wọ́n wàá sọ mí lẹ̀ báyìí wọlé kalọ̀ mọ́ wá wọlé wọ́n ní díjú rẹ̀ mọ́ wá díjú la ilaha illallah. wọ́n wá ní ìyanu wọ́n bá ju ìyìn tí wọ́n sọ sí lẹ́nu wọn ma wọ́n ní gbé mi ọ gbọ́dọ̀ ọ̀run mo sì gbé mi la ilaha illallah. ọlọ́kùnrin ẹ̀yin ẹ̀ ẹ̀ wọ̀ mọ́ mọ́ sáré ni. àti bẹ́ẹ̀ bá sin afá rẹ̀ dáadáa yọ gbádùn ayé. aṣọ mi àmọ́ mọ́ mọ́ ń akarama kala baba baba yi ma amada baba mi báwo tún wà ara sọ fún mi náà aṣọ léèsì wọn rán tèmi náà fún mi ẹ wá ń wò ẹnìkan ti wá sòwò fún baba sífì máa mu gbogbo èkó pátá wà o mo ní ìsìnfẹ́ wa gbádà kan tí mo ní rí ká kíákíá ní abá dé. àwa ń bímọ à ń bí fúkú pani à ń bímọ à ń bí fúkú. ẹ mẹ́wàá wọn lẹ́yìn ọ̀kan tó sẹ́kù lọ́wọ́ ya wọn náà nù ni wọn ní kúnlẹ̀ mẹ́sàn-án ó ti sin wọn ẹ̀yọ̀ kàtọ́ sẹ́kù dọ́lọ́mù sẹ́kù fúnra mu ni à ń bí máa fukù ni níjọ́ kàlà wà ní òní sí mà. ìmáàmù àkọ́kọ́ fún kúnlẹ̀ àjọwò ni wọ́n lọ kẹ́lẹ̀ kejì ó tó dé. ìmáàmù ẹlẹ́ẹ̀kejì fún gbogbo olú èkó àtàgbègbè rẹ̀ àtẹni ọ̀fẹ́ àtẹni tí ọ̀fẹ́ àtẹni ọdùnmọ́ àtẹni tí ọdùnmọ́ níbo tẹ́lẹ̀ kẹta fi الممات gbogbo yóò wọlé ní máa rántí ẹ̀yìn àwọn máa rántí ẹ̀yìn àwọn àfáà wọn máa bú ẹ̀yìn àwọn àfáà wọn máa sáré ẹ̀yìn bí wọ́n bá sùn lálẹ́ wọ́n á ṣe wọ́n á kọ́ kalẹ̀ wọ́n sì fi rọrí wọ́n bá wá jí dúmọ́ wọ́n ètò fàyà àwọn olówó ṣèyí ń ọ̀dọ̀ lọ́ọ̀yà ni wọ́n bá ìtúnfẹ́ mọ̀ kẹ́tó tún dáa ẹ̀yin tẹ́ ẹ máa kó ìyàwó jọ ẹ̀gbọ́n táwọn kan bí àwọn Yorùbá wọ́n lẹ́nu ẹ bá ní ìyàwó kan kí ẹ bá pàdé pé áá ah, ah, Alhaji Ismail ìyàwó yín àdíjà kọ́ ọba ní ọwọ́ àpẹ áá ah, ẹ kú gbádùn ayé ọ̀dàbọ̀ ẹ̀yin tẹ́ méjì wọ́n ní akínyìn dáadáa kákẹ́yìn náà àdíjà kọ́ àwọn aṣọ alára nǹkan àwọn wà ń lé nígbà tí a wá wò lẹ́yìn pé okú àná wéré. wọn ní lágbájá tán wọn ní lágbájá kú wọn ti pín aṣọ ẹ wọn ní wọn pín bàtà ẹni ọmọ ọlọmọ bí ọmọ rẹ adé ẹni tí ọmọ ọlọmọ bí wọn pín báwọn ọmọ ọlọmọ.

ìtàkùn rẹ̀ ẹ̀nà bá wọ́n ní mẹ́rin ẹ kí òun náà ẹ̀yin tẹ́ ní àkìyí dáadáa ó bẹ̀rẹ̀ yírifa ó bẹ̀rẹ̀ múlika ó bẹ̀rẹ̀ ọwọ́ abẹ́rẹ́ sinapu tó yẹ zẹ̀fẹ̀ òun èbí máa mú báyìí zẹ̀fẹ̀ yín ni kọ́ wa pé wọ́n ń bẹ dáadáa ìyàwó kékeré mo jọ̀tí lọ́rẹ́ tìlẹ́ bóun náà ní yàbá wa pé ó ọlọ́run bóun náà lọ́mọ lóore bàbá lọ tán. ní ogún ìpalẹ̀ máàlìkì yá. níyàwó náà wà tọ́lá lòdì nílẹ̀ níyàwó náà tọ́lá lòdì nílẹ̀ ẹni tó fẹ́ mu ẹlẹ́ẹ̀kẹrin tó fẹ́ mu òun káfọ́ mọ́lẹ̀ kó tán alẹ́ngàn kúkú bí kankan ní gbogbo èèyàn ọ̀jẹ̀ wọn yóò sì ro ẹ̀fọ́ jọ bẹ̀ bá kàn ẹ sì jẹ̀fọ́ ọ̀ ń jẹ̀fọ́ dàbọ̀ nù ni inú ẹni bá ti pa wá tí ọ̀jọ̀ wọn lójú bí ìbáyìí pé wọ́n ro ọlọ́run máa la àwọn obìnrin. bọ́ọ̀ bá ń báyàwó rẹ sọ̀rọ̀ tí àwọn ọ̀rẹ́ rẹ báyìí ti máa ń wọ̀ ah, wọ ọkùnrin tọ́lọ̀ ń bá kùn láàká yìí nínú sírù àwọn obìnrin bọ́ọ̀ bá ń báyàwó rẹ sọ̀rọ̀ tó fún ẹ ń sọ fún ọ bóbìnrin bí wọ́n ṣe báyìí bẹ́ẹ̀ yẹn bá nílẹ̀ àká yìí kéèyàn dákẹ́ kéèyàn wá dà sí gàmíkẹ́ bẹ́ẹ̀ bá sọ ogun ẹ̀ náà ogun ní dàlú ẹ̀ lóhùn ẹnu bìkan tó dá sí náà nù ni bí tí ń ṣe báyìí ni ń wò yẹn ni pé bí ìbá ṣe gbé ọ mo fún ní lájà ní sì tó sì kú. ṣẹlẹ̀ rí yóò sì tún máa ṣẹlẹ̀ àtàyọ̀ mọ̀lìkìyàmà àtẹlẹyẹfù náà wọ́n tẹ̀ wọ́n alùdùnlélẹ̀ màmá. yóò fún ní ọ̀rọ̀ tàwálùdùnlélẹ̀ màmá ti. ẹ yẹ gbọ́ kọ́lá ṣàyè musayyad ọlọ́mùbọ̀ alábàárikà rẹ̀ àmín ṣàyè bùnú musayyad ó má àkàwọ́fù ànísà tó gbà mí lẹ́rù jù inú tí bàyàn lẹ́rù jù láyé ó ní kú kọ̀ọ̀bà a ti mọ̀ pé gbogbo wa yán yán za ẹ̀ka mọ́tì àtọ̀ ikú wò mìíràn tẹ̀lé mọ́tì ilé tó gbogbo wa látọ̀ wò ó ní kọ́ wàá bà mí lẹ́rù bàbá mi kú èmi náà kú jọkàn ó ní sọ ikú ọ̀bà ńlẹ́rù ọlọ́run jẹ́ ọkásẹ́ eré mọ́ mi lọ́wọ́ ọlọ́mọ obìnrin tí ó fi pa ọ́ ó lè rẹ̀ ru ẹ̀kọ́ wa sọ́wọ́ àgọ́ òun ni ó lè sọ ọ́ dolòsì látàlákọ́ bọ́ ọgbà sọ wa ó lè sọ ọ́ dẹ̀dùn ẹrin lẹ̀ tó ní ní nǹkan kan mọ́láyé ọmọ ni wọ́n máa rò máa la yọ da fún yẹn yóò bì kéwàá jẹ kéésẹ̀ yín wọ̀nyí àwọn ti jẹun làwọn. lìyẹ̀bù náà. mo fẹ́ gbé máàkì kalẹ̀ gbogbo òjọ kọ̀ọ̀kan eléyìí ta wa tá n bẹ ní tọ̀rí kàtó. Ahmadu Tijani. òun náà Ahmadu Tijani. aládé òṣìṣẹ́ àníyàn. ìsì pilẹ̀ Tijaniya tẹ̀lé ní gbogbo ayé yányá. kọ́lá Shehu Ahmadu. Shehu Ahmadu Tijani wá wí báyìí. bẹ́ẹ̀ fẹ́. sọ́ọ́tì fẹ́ dán. ó ní a ah, ọba dìgbà kan o fẹ́yìndọ̀ ń bọ̀ tọ́ba dìgbẹ̀yìn ayé lọ́wọ́ àwọn àjọ mi ni ó sì ti wá sáyé. iná ìsè. nígbà náà jọba wà ní. wọn náà sùn ti dìkì. àwọn èèyàn tí ó máa bá lẹ́yìn wọn náà fi pinpin ilé fún wọn. wàyà dẹkùlù náà tó ẹja. wọ́n máa wọ mọ́sálásí àbí èmi amọ̀tìjáni amọ̀tìjáni àfùwájà níjọ níjọ wọn máa wọ. wà mí ní. ẹ ẹ ẹ ẹ wo tọ̀rí kájà mo ti ẹ wà lámùrí ní ìyá mo ti jáde ni ọgbọ́n tí wọ́n mo kílẹ̀ wúri. ọjọ́ mòrí ní ìyá mo ti jáde ni náà. mòrí. ẹ kí ló wá wí. ìdá mi kẹ́nu sọ́rí tó yẹ bá. mòrí dì mí ìwọ́tọ̀jọ́ mọ aláyè ti já ní ibi yóò wọlé wa bọ́ǹbà ń bẹ níbùyọ̀ oòrùn. àti fún ìfẹ́ ẹ̀yin òun. àfífò ìzọ́sọ̀rọ̀ bí balidati. ìdágún èrò. àgífìrò ìzọ́sọ̀rọ̀ fi balidati. ṣé àmọ́ ti já nínú wa. àgífìrò sọ̀rọ̀ fi ayé balidati. o ti máa jẹ́ mòrídìí mi kí ló dé o lè dààmú bọ́ bá ti kójú ọ̀nà mi ṣe dáadáa ẹ wo ẹ ẹ wo sáwì ti dà nísìnyí lẹ́yìn irú àwọn bàbá wọ̀nyí irú wọn irú wọn tí wọ́n ń ṣe pẹ̀lú pẹ̀lú ọlọ́run èyí táwọn àti nísìnyí ká mú ndí àjọ sẹ́yìn yálà ní láwí ọ̀kan tó jókòó níyì ní mú ìtí ọ̀bá ní nǹkan kan wájú àní fi sẹ́gbẹ̀ẹ́ wa lọ́wọ́ yìí lọ́wọ́ yìí lọ́wọ́ ọmọ tó ń wá ṣe bẹ́sìn ọlọ́run ló wọ àárín ọmọ àfọwọ́ kú. mùrí bí bákẹ́ẹ̀dì sọ́rí tó wà mọ́bìnrin bọ̀. ọ̀rọ̀ sàmọ̀dẹ́rì wà ìwọ̀n wá ṣerú ẹ̀. ẹni ọlọ́run tí wọ́n ń ṣe àmọ́ wọn ò lè bá tọ̀ríkà yìí jẹ́ wọ́n yà bàrà wọn jẹ́ lóko àpè babadé záwì lágbájá bíi ti sèni wọn ò lè bá tọ̀ríkà wọn jẹ́ babadé wà sí afa Buhari bíi ti sèni ẹgbẹ́ wọn dà kọ́ mi pé wà sí Buhari bẹ́ẹ̀ làwọn tó bá fẹ́ bankanjẹ́ nínú Ìsìlámù wọn ò lè gbẹ̀yìn lójú ọ̀nà wọn jẹ́ àwọn láàmú adá kọ́ wọn lára tí wọ́n ń bàjẹ́ bàbá sọ̀rọ̀ Nàìjíríà ní sẹ́ àdàkọ́ bàbá wa. ẹ wò ya ti ń jẹ mẹ̀kúnnù jama ẹ lè pe ansẹ̀tì wọ́n lè pè ọ́ nísìn ọ̀dà ẹ fún mi ṣẹ́jú kan kí n pè yín padà ẹ lè pè ọ́ tí ì dọ̀la àwọn house of assembly sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí kòtò ẹ̀ka invite gbogbo àwọn tó ní tí wọ́n rí òpó yìí káàkiri kẹ́ ẹ̀ halẹ̀ mọ́ wọn wọn ò yà sí wa èédú lásán wọ́n ń dì mí ní etí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní strike dé làwọn náà bá ń dì mẹ́rin ààrẹ nìkan jágbe mọ́ wọn èédú tí wọ́n lọ gbogbo lásán Nàìjíríà á sì ń wòran tún sanwó ná. ìyá ni sọ ó tún bọ́ ní ọ̀rọ̀ nípa ó ò kéwú dáadáa ni. wọ́n ní suratul ankabuti ń bẹ ní alukurani sura alantakun aya mélòó ló fi sọ̀rọ̀ alantakun tí fi ń bọ̀rọ̀ mi lọ. ọ̀rọ̀ nítorí suratul nakali sura oyin ẹ̀ oyin ọmọ gbé bí òkè èmi ọlọ́ni wọn mọ̀ lọ́wọ́ mú gbogbo tó bá wù ọmọ wa ẹ̀ aya mélòó lè sọ ń bá nǹkan mi lọ ni. suratul bakara aya mélòó lè sọ̀rọ̀ ọmọ ọdún bá nǹkan mi lọ ni àmọ́ ya kini ti ń jẹ́ wàásì nù nítorí àmọ́ ya kini pé àdìkìrù fi àyà tún lélẹ̀ kama. ìròyìn ìbílẹ̀ àdìkìrù fi eh. àyà. wáàsí kan ni lè ràn wọ́n mọ́ ọlọ́run nìkan ló kù jẹ́. ọlọ́run ti ń jìyà a sì níjọba ẹ̀ ṣàánú àwọn ọmọ ilẹ̀ ń rán ẹ̀ lérí lọ́mọ ọ̀nàrẹ́pù lásán primary school èyí táwọn ọmọ wọn ti bọ́ sílẹ̀ ẹ̀yọ̀ kan tí máa wọn ò sí ń ẹ wo èyí ọlọ́run wá ní èyí wá ń bàdálà gbogbo ẹ̀mí ọlọ́run máa wá wo ọmọ ẹ̀ ṣẹ́gi tó ìgbé bọ́tì nìkan lónìí tí headmaster wọn bá ń bọ̀ respect wọn yóò wá fi etí méjèèjì kóra wọn yóò wá sí báyìí. ACPPY yóò fi tán mú ni kọ́mọ̀ bá yọ láì jáde tó kàn ní bọ́tìn. ìwọ sọ̀rọ̀ ìsọwọ́ di sínétọ̀ ìsọwọ́ ìsọwọ́ di gómìnà ìsọwọ́ ìsọwọ́ di pírẹ́sidẹ́ǹtì. àwọn tí ń tẹ ọwọ́ kó lọ bí wọ́n ti ń sẹ five hundred thousand per time àwọn wà á tẹ̀sí lẹ́yìn ẹ̀ wọ́n máa sáré tẹ̀lé mọ́tò lẹ́yìn yóò fi sáré tẹ̀lé mọ́tò èyí tí ò ní bọ́tìn nìyí ọlọ́run lémi ọlọ́run ní. ọmọ nàìjíríà sọ̀rọ̀ mi yóò kó àmàwọ́ mi ẹ̀rọ mú. ẹ wò mẹ̀kúnnù ẹ wò ya mẹ̀kúnnù ẹ jẹ̀mọ́ abamisbaw ẹ wò ya mẹ̀kúnnù. kéré tètè mọ̀ wá pèèyàn láàrin bí ìṣẹ́jú mẹ́wàá tí ò wọlé omi ò tún wá máa jáwó lọ láì gbọ́n tó ń tọ̀ ń wí gbọ́n bí ń pè mí ni yóò tún máa kàwé lọ báyìí rìtọ́ọ̀mù ò jẹ́ gbádùn kò jẹ́ lè pè wọ́n sínú bí tẹ̀sí ń bá wa wípé ẹ̀ka kìnìún yín dànù ká pe àwọn míì wá nàìjíríà nítorí àwọn èèyàn wa. bàbá náà kú tọ́nu iná ń sìn sẹ́ àlọ́gán àlọ́sẹ̀ wá sí ọlọ́sẹ̀ kan Ghana ń bẹ̀ àlọ́sẹ̀ wá sí ọlọ́sẹ̀ kan làwọn bàbá yìí fún ọmọ ọlọ́wọ́n ní dààmú yín tá a fi lójọ́ mẹ́jọ yín náà lọ. ìjọ kan tó kù ọ̀la tá a bẹ́ẹ̀ a máa lọ wá àsìlálẹ̀ ah iná bá kú mo ní eh, eh láìjọ àti ìṣẹ́ ìpaná ah ẹni tí àwọn àjọ ń gbélé ní ọba jẹ ni onígbà tó bá fi wákàtí àwọn yóò ti pè wọn ládùúgbò wọn dò la ilaha kò kú ọgbà sẹ́jú iná gbogbo àdúgbò wọn sì tún padà mo ní nàìjíríà eré ti nàìjíríà ti wọ́n gbẹ wọ́n ta kí ni padà ń pẹ́kẹ́ tó máa ń kẹ́ ẹ̀sùn lóògùn èyí wò sí pé wọ́n mọ̀gbẹ́ ládàá wa wọ́n tó gùn wọ́n tó wá bíbélì wa ọmọ nàìjíríà ti ń sanwó ní tí ò da fáwọn èèyàn ntẹ́ lò wá sí ń san wàmínú iná kàlámì. ìgbà tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ yìí ọlọ́run bá wọn sọ àfa. ilé ìzùwọ̀n sheikh ibrahim. ibrahim kéde ń gbà náà olú àfa ti ń sọ̀rọ̀ yìí kéde ọpẹ́ sígbà náà kì í sheikh tó wá wáyé wa. kúlù nìyẹn. ẹ̀gbọ́n tó yí ẹni nìyẹn. كثير من أولئك tọ̀ríkọ́tì Tìjàníyà. èyí tẹ̀ ń bẹ lójú ọ̀nà Sheikh Ahmad Tijani ẹ̀gbọ́n àfààní ìpè ńlámakúlù àkúlè lè ṣàwòkìnà lìtìjáni lárabàgì lílàbíbí yusuf wíìrìdì Tijani ànámi mọ́sà àlà kàlàtù aláìsàfìlì yáyé mẹ́fìlù Tijani ọmọ tá a fà bí pátá kò sí jọ alukurani gbogbo ọmọ tí jẹ́ wà á ti jáde. radiyallahu ta'ala. gbogbo wọn ni wọ́n á alukurani. ìwọ bí ọ̀rọ̀ ìwọ tó rọ́bà fà mẹ́sibáwù sàmà dání lónìí ọmọ àrọ́bà ló wà ní nkẹ́wọ́ ọmọ àrọ́bà ló lọ dá alukurani kélò bẹ́ẹ̀ ni bọ́ọ̀ ń jẹ́ mùsùlùmí.

dandan ni bàbá ò lè wọ náà wọn ni lọ́lọ́wọ́n ànábìyẹ ni bọ́lọ̀ bá fẹ̀ nìkan mọ̀nà látara rẹ̀ parí o ti lórí ayé o ti lórí alùkìyàmà. gbogbo àwọn èèyàn ńlá nísìnyí bàbá pé wọ́n sì jòkó ọlọ́run ọ̀wá gbogbo àwọn tó lówó wọn ọ̀dà wọn àmọ́ tá bá àwọn tó tó bá wọn sáré kàbà kàbà kàbà ọlọ́run ní mọ́sí tẹ́kítà fún ẹ̀ kàbà kàbà náà. àwọn èèyàn wọn wá gbé sẹ́yìn ọ̀run omi ìlú tó ọkọ mi wọ́n wá kó sọ́wọ́n wá lọ́bẹ̀ máa lọ náwó ẹ bá tó rí rédèrèdè ọlọ́run wọ́n sì sọ ayé náà rí rédèrèdè sẹ́kọ̀ á rí rédèrèdè nìyẹn wo ọ̀dàrú àbí ọ̀dàrú alẹ́ máa lọ́dọ̀ ọmọ pa pa ẹ̀ńtsọ́ jà náà mọ́tò lẹ́nu ẹ̀ńtsọ́ lọ bọ́ sẹ́nu márúwá. orí tẹ́ ẹ bá ń kọ́ lọ́wọ́ òun láyé ń mú gbọ́ ìtẹ́ ń bá òun rí òun láyé ń mú ṣe àṣà bá ń dá bàbá ń dáwó mọ́sálásí àbá pàmò èèyàn wa wọ́n máa fi ẹnu ẹ̀ fún ní one hundred fifty thousand ten thousand. àwọn kírísítẹ́nì omi ọ̀rọ̀ ra dírẹ́sì bí bọ́dà wa tá ń fẹ́ atẹ́kùn tó wọ ṣáàtì yóò ti ra dírẹ́sì nù ni yóò sì mú ẹ́ńfílẹ̀pù ẹ̀ bóyá five thousand dollars ní bẹ́ẹ̀ náà kòwé yóò kàn lọ́wọ́ ju tó ń jù sí kọ́lá kò ní pariwo yóò sì jùlẹ̀ nù kí ni mo tó ń jù sí inú wọn yà dùn èlò náà ló fún wa tá a fẹ́ kékun yìí nísìnyí fifty thousand. ibi tí pásítọ̀ kan ti ń gun ibi tí pásítọ̀ kan ti ń gun jẹ́ẹ̀tì ẹ sọ ìmáàmù ti ń gun jẹ́ẹ̀tì kágbọ́láyé. láàmù ẹ sì lówó kẹ́ra bí bàbá wa ìbú ti yìí ẹni olówó tó lè ṣe fún ìmáàmù bẹ́ẹ̀ lónìí. àmọ́ wọn ò ní rà níbi tí wọ́n gbé alimálù zẹ́nu bàbá ẹ̀ ọ̀nà fún yín ẹja gbà lọ́wọ́ yín máa kó bọ̀ fara. àzẹ́bínú wọ́n ní ní ìgbẹ́ ọ̀sán ló jẹ́. wọ́n máa kọ́ ìbò àlìmọ́ lọ́zẹ́bínú. ẹ̀yin ọ̀tọ̀ burúkú ẹ̀ mẹ́lẹ̀ lẹ̀ lọ́wọ́ yín sọ́nà ọlọ́run kẹ̀tó káyé kó dìgbà láti lọ́wọ́ kò wúlò mọ́. ẹ̀yin ọ̀bùn lọ́wọ́ ẹ̀nàbáwọ̀ ẹni ọlọ́run. àkànbẹ̀lẹ̀ jẹ́ central mosque ní kúlú wà láwọn ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ wọn ò lè má ké ẹ bá wo èèyàn tí ó ṣe àmín nínú central mosque àkéwútúbà èèyàn tí ó ṣe àmín fún wọn ìwọ lọ́wọ́ tí ẹ ṣe ìsìláàmù ìwọ lọ́wọ́ ó fi ti ẹran ìsìláàmù lọ́wọ́lá ìwọ lọ́wọ́ ẹ̀sìn rẹ ò yí lọ ìwọ lọ́wọ́ ìwọ gbọ́n ṣẹ̀sìn sìn ọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n kò sìn ọ́ láyé. lọ́dọ̀ mi ti ní ma ìta kúrè ló sì dáná lọ mọ́sálásí aláwọ̀ mi sọ́nà lọ mọ́sálásí ẹ má da ọkọ mi ẹ sáfi mọ́tò gbé lọ ẹlẹ́rú ọlọ́mọ kan ló gbé wa kálukọ́ ọmọ wa jẹun wa pé ah, ọlọ́mọ jọ da fẹ́ẹ́ ní ọmọ gbóúnjẹ yìí wa bí ọba wa sí ma àwọn ọmọ rẹ wà jẹ yàn láyé àdúrà táwọn ọmọ ń ṣe ń jọ wọn ń jẹ wọn ẹ Ọlọ́run wa gbà lérí àwọn ọmọ wọn wà pé ah bàbá wọn sì jìyà láyé bàbá wọn jìyà díẹ̀ láyé ẹ wọlọ ti sàwọn ọmọ ẹ sọ́ni àmọ́ wọ́n mọ̀ kọ́lá tìjàrá ìmọ̀ ẹni a bá wá fún ní díẹ̀ nínú owó òun náà ń sẹ̀mí. kàmú mọ̀ta ìlà ànàrọ̀ bọ́nà àbúrò wọn ìmọ̀ bọ̀. kàmú ìlà ànàrọ̀ bọ́nà mọ́. wá kí wọ́n wá fún mamu gbogbo èkó gbalubarika sí àfọwọ́ láwọ̀ yín nu gbogbo ọ̀gá ọlọ́run ṣe fún ọmọ ìwúrin ni ọmọ lọrin nù àbáríkà rẹ pọ̀ àmì gbogbo orú yín báyìí ọlọ́run máa sàárín kọ́ ọlọ́run ó pè ọ́ léyìn ó lówó àwọn èèyàn jẹ́rú yín ó rìn láàrin ìlú bí àwọn owó kí ọlọ́run ò ní sọ̀rọ̀ wọn ò ní rí ojú gbé. nínú ọ̀rọ̀ mi kọ́ láti dọ̀rọ̀ ìmú òun. ìtàkùn ẹ̀ àwọn ọ̀sán ní í jẹ́ àmọ́ wọ́n máa ń kọ́ ládàra ìmú ẹ̀dá bá ní kàmá má ẹni abá ata kàmá ta ó òkú ni ah, ó ní kò tiẹ̀ rí bẹ́ẹ̀ ó ní ilé anáwó sọ̀nàmù kò sí èrè tá a gbé nù lé níbi abákọ̀jú èrè síbá hàtà yọ kìyàmà pátákùn ọ̀bá gbé ṣubú tẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ti wà náà ni ó ní bẹ́ẹ̀ lẹ́ni tí ń bẹ láyé tí lórí ẹ wà rẹ tí ò lówó láyé tí ó sì wájú ọlọ́jọ́ olówó ládùúgbò onípò ní ọládùúgbò láti fi kà á mọ́sálásí wọn wá ń fẹ́. ní bá bọ́sẹ̀ mi aláwọ̀ lọ́mọdé àmì ń dà wọ́n ní gbọ́dọ̀ sálámà kárìkọ́ àgbẹ̀. ẹ dìde wọn mọ̀ ti sálámà asálàmù alẹ́kùn òun sì ń bẹ́ ń bẹ́ ọmọ àdúgbò òun sì ní olówó rárá òun sì ní láárí. àṣàlátù bá àdúgbò yín ìjọba wọn sì wọ́n tiẹ̀ máa fọlá rẹ̀ mi pé alihamudulilayi sinitọ̀ bẹ́ẹ̀ wa irú mọ́tò tá la fẹ́ ra yìí yóò gbé la jòwó kalẹ̀ fún wa ìjọba wọn ṣe. Ọ lẹ́gbẹ̀ẹ́ wọn ni ọ ẹ ráyè ẹ ń ṣe mítìnì ó ṣe na sàárè náà. bàbá tó kù sínú sàárè tán òkú asọ̀rọ̀ mẹ́wàá bàbá tó kù tán táwọn ọmọ rẹ̀ bá ń sọ òkú tó wọn pé ìmáàmù ti dé ìmáàmù èdè ń máa bàbá wa ìmáàmù ti dé wọn èdè òkú bá gbé lọ tíyàwó ń ké ń ké tọmọ pé bá o òkú tó wá ọ̀rọ̀ mẹ́wàá ìjọ gbọ́rọ̀ bẹ́ẹ̀ bá pè ní etí bèbè sàárẹ̀ rẹ̀ tẹ́ gbé bẹ̀ o o òkú ẹgbẹ́ mi kalẹ̀ náà ẹ ti sọ lójú ẹ bá ń kaṣọ kó lójú mi ẹ jẹ́ ara ọmọ mi nírí wọn mọ́nu ẹ bá ń pa ọwọ́ mi nírí mọ́nu ó tún dọ́ọ̀lù kìí mọ́nu ẹ̀rọ táwọn ṣe ògùn àmì gbọ́ wàhálà àwọn tí ọba sìn mímọ́ ọba gbọ́ ń gbá mi ń panu wọn ni pé ká mo yọ sọ mí lé àbí kí ló dé nítorí báyìí mú mi gán pa kálukú ju kó sílẹ̀ wọ́n họ ni wọ́n sì lọ bẹ́ẹ̀ ní bọ́dọ̀ sọ̀rọ̀ máa tún padà wá bẹ́ẹ̀ ẹgbẹ́ mi bí ẹ bá gbé mi sí. ìgbà sàárì ọ̀hún náà lọ́wọ́ ṣe láyé yìí o kí wákàtí máa ràn àmọ́jọ́ ọdún lẹ́yà bá dé ẹ̀ràn rẹ ní ọ̀gá jù. ọ̀tún akpẹ́ aládùúgbò ayé jìbìsírí yìí mi ọdún yìí ọlọ́run níbo ti fi hàn láyà náà lálẹ́ olùmú ha wàlá ti bá wa kẹ́ran yóò ṣe bàǹbà mi ọlọ́run mọ̀ náà ni ẹ̀ wọ́n yẹ jẹ́rìí ọkàn mi ní tí ń wá lọ́dọ̀ yín ní bẹ̀rù ọlọ́run tẹ́ fi pa. bó o ti rà á tó ń pe àwọn alẹ́ kejì pé ọ̀gbẹ́ni rẹ ọdún yìí ọlọ́ni anábì ni wọ́n ti rí náà òní ládàmà ẹ máa jẹ ẹran lọ́la sálókù ìwọ ọ̀gbẹ́ni iléyànù ẹ wá wo ẹran màá mi ọlọ́run mi ti ń mí nì níjọ́ àlìkìyàmọ̀ ẹ̀yin náà ẹ̀ bàbá rí omi báwọn ìyá rí omi báwọn ẹ̀gbọ́n rí omi báwọn. ọ̀pọ̀ tó bẹ̀rẹ̀ wọ́n ọmọ tó wọ́n fà tó. bàbá mi lọ́rù wọ́n tó orí ìmọ̀mù ẹ̀lẹ́wù nílò orí ẹ̀yìn jàmbá ẹ̀rọ kò ẹ̀ faraba ẹ̀ nílẹ̀ ilaha illallah. àwọn ṣọ́ọ̀ṣì àṣìwò yẹn. la ilaha illallah. ẹ wí ẹlẹ́kẹta bí kọ́lọ́ wọn dá wa lóhùn. la ilaha illallah. àfa àwọn ìmọ̀ọ́mù ní Ìlọrin lélẹ́wù bí n bá ń ṣe wá àti táwọn yẹn bá wá ń rẹ́rìn torí ọ̀rọ̀ wọn máa pa ẹ̀rẹ́ rìn ọ̀rọ̀ gidi náà máa sọ àmọ́ yìí máa pa ẹ̀rẹ́ rìn bí wọ́n ṣe máa gbé kalẹ̀ yóò wá wọ́n pé kí à ń pa wọ́n rẹ́rìn yóò wá mú wọ́kà àlọ́jọ́ bí ọ̀rẹ́ ni kèé ṣeré ọjọ́ bí ẹ̀rín ni kèsè rí. bí òwe ni rí kì í ṣe ọjọ́ bí ẹ̀rín ni kèsè rí. ẹ̀rín kọ́ rárá yálì kìí amẹ́lẹ̀ ń gbé báyìí pọ̀ bá ń pọ́lọ́hún kó ṣe ń bí iṣẹ́ Ahmad Tijani njó orin ní tíṣẹ́ Ahmad Tijani. radiyallahu ta'ala anhu. so ṣe sinna ta nínú wa yìí tí wọ́n fọlẹ́ ẹ̀bẹ̀ lọ́hùn omi ṣe ọ̀rọ̀ tèmi dá lójú àbálòmí sábà yẹn tirú yìí wájú kí ọlá Buhari ọlọ́wọ́ pọ̀ númẹ̀rẹ̀ lẹ́ẹ̀fì rí ná abálọ́dún mẹ́wàá ní òkè òun fi náìtì sí. bẹ́ẹ̀ sì ni wọ́n náà bẹ́ẹ̀ ni ó ọpọlọ kò sí obi sí Ahmad Tijani ǹjẹ́ gbogbo òní sí Ahmad Tijani rìn ń jó rìn sí Ahmad Tijani ọtọ́wọ́ wáyà ǹjẹ́ wọ́ta wákàtí márùn ló di wàhálà mọ́ lọ́wọ́ yìí ǹjẹ́ òkú bá kú ládùúgbò lọ́wọ́ àlọ́ yọ tẹ̀síbáàsì bàbá rẹ̀ fi ilẹ̀ fún ọ wọ́n tún máa fi ṣe ẹ̀ ládùúgbò ah bọ́ọ̀dù ẹ wálé ní àná ah, àmọ́ ìyá mi ló kú gbé wálé láti Ìbàdàn yẹn. lukú tí wọ́n gbé wá lọ́wọ́ adé ọwọ́ sí lọ́hùn. but when Lukman was alive ó ní táìmù àti kírun àgbàdo wa kú náà bàbá mi jẹ ẹran létí. ọ̀rọ̀ tó mi fẹ́ máa kúlẹ̀ kú wọ́n. ìtàkùn ẹ̀. mọ̀dá mọ̀dá ilẹ̀ ni ó parí sí ọba yá. wọ́n fọ́ tó lé gbogbo ọ̀rẹ́ màmí wọ́n kù ẹ̀. ilẹ̀ ni ó parí sí ọba yá. wọ́n tó olóòtẹ̀rẹ̀ mi ìjọba tó bá sọ̀rọ̀ àbí kórì wọn náà. ilẹ̀ ni ó parí sí ọba yá. bí fúlẹ̀ mú ọ̀fun kù. tí n ní ilẹ̀ ni sí bàbá yà àwọn tànádà. wọ́n fọ́. kùránì àwọn tànádà ilẹ̀ ló parí sí bàbá yìí. ọ̀rọ̀ mi fìlẹ̀ mi àkúrẹ́ kù. bá ti mọ̀ kí wọ́n tó ṣe pé òun ní sẹ́ẹ̀rẹ́ àfìsẹ́ bú. ẹni tí ń gbọ́ lọ́pọ̀ bá rí nǹkan mọ́bẹ̀ àfi kó wọ́n. ẹni tí ń bí mọ́ bọ̀ bá fi nǹkan sínú lọ́wọ́ ọmọ ọmọ ẹ̀kú ìtú àfi kí wọ́n jẹ́ sínú. àwọn tó ní ju tiẹ̀ lọ lánàá wọ́n padà tán ni. wọ́n á fún baba yìí mọ gbogbo ìkó ọlọ́run oníjà nǹkan kan ṣe yín. àmín. àwọn tá njọ́ tá n ké wọ̀nyẹn wájú wọn bí eré la pé. wọ́n òwúrọ̀ tún òwúrọ̀ tún mùsùlùmá wíwíkú bàbá lórí láyé. họ́ni àwọn alákọ̀wé àwọn tún láyé wá èyí táwa kúrú tó ti pé àdíjọ́ ọjọ́ pé ẹ̀ẹ́. àwọn tó ní bí wọ́n ti pera wọn. họ́ni wẹ́sírà ẹ̀jẹ̀ kí sáyà wọ́n. àṣírí òtújú àlùkìyà àmàláyé ẹlòmíín balẹ̀ jẹ́ àmàláyé ní òtújú àlùkìyà àmà ẹlòmíín dánú lẹ́rú àmàláyé ní misibaru asamadani àlùkìyà àmà àṣírí òtú. ọjọ́ ọba ga nínú wẹ́rẹ́ wọ́n ti gbọ́ lẹ́mí ìlérí báyìí kò sì jẹ́ nǹkan kan mọ́ ìwọ̀n àrùn ìkí ayé lónìí níjọ́ àlùkìyà àmà àṣírí òsì tú wọ́n ń tàbá ọmọ ọlọ́dún níjọ́ àlùkìyà wọ́n ọ̀gá tún ẹ bá ń kó bàtà mi kò sí ń yọ̀nà. kí ni tí mo wọ̀ ń jẹ ní òun mo fẹ́ wọ̀ kò sí ìhòòhò ládùúgbò. mísílà máa kúlẹ̀ kún. mísílà orí mísílà máa kúlẹ̀ kún. bá a tí wọ́n ṣe dá wa ń jọ ta ti wáyé bẹ́ẹ̀ láti dìde mọ́jú ọlọ́jọ́ kìáma. àmọ́ kánni wọ́n ti rí òun làwọn mọ̀ọ́sínú. farabalẹ̀ o báwa kí wàá bá rẹ̀ mọ̀ọ́sínú ni pé Buhari lẹ́wà lè jẹ́ náà irú tí bàbá rẹ̀ ń kọ́ àmọ́ asínú kan bẹ ẹni tí òrìṣẹ́ ládùúgbò tá a bá ń sàdúrà magrebi sí i kò ní dákọ̀ wọn àfàwọn tó lówó. ṣé àmàlù lọ́kàgbọ́ aláàjì jẹ̀lílì ayé rẹ̀ á máa dára àfa musa lẹ́kẹ̀jì tí àwa ní kankan kọ́ sẹ́yìn nídàkọ̀ jẹ́ àwọn ń kọ́ wọ́n ṣe wọn la ilaha illallah muhammadu rasulillah ọlọ́run wọn bẹ̀rù fọlọ́run wọn pèrú nítorí kí ó lè ṣe kíní kan wọn pèrú fọlọ́ bó ti ṣe máa pè mọ́ náà ni yóò sì pè é àmọ́ ìwọ́tọ̀ máa pè pé Allahu akbar Allah ìrora ọ̀nà àwọn bàbá wọn pé ìyáyà lọ sọlẹ́tì wọ́n sì pẹ̀lú ọlọ́ ẹ̀rọ mi ò mọ̀ sìgá mẹ́sì níbi ẹtí wí lẹ́wọ́gbẹ́ lẹ́wọ́gbẹ́ lẹ́wọ́gbẹ́ ẹ̀ nígbà kankan ti wí. ara wọn aládàáni ń bò wọn láti rí jọ́ọ̀kì àmọ́ ẹ ní rí òwò wọn ẹ ní rí òwò làdáni àwọn muhazinu tẹ rí ẹ ní rí òwò wọn àwọn nìkan ní bò láti rí gbogbo àwọn yòókù òwò ládùúgbò kí lóò bá mi wá wí bá mú sọ́ọ̀tì mi kí n wọ̀ kí n wò sí jọ́ọ̀kì àmọ́ àfọwáwí kan ọba yẹn lẹ́nu. fíìmù òkì fíìmù òkì fíìmù fi ah, ó níbi abá dúró sí gbogbo wa báyìí fi mọ́ kì í fi níbi abá dúró sí wájú ọlọ́run bá jùlọ kìyàmà. báwa gómìnà bá ń bọ̀ wọ́n dàbí ìyá èèyàn bá ń bọ̀ wọ́n gbàǹgbà àkínní ọ̀tọ̀ ọlọ́run tó máa wọṣọ dúdú tó máa jókòó tó máa sáré tẹ̀lé mọ́tò wọn lẹ́yìn bí ìyá èèyàn bá ń bọ̀ wọ́n gbàǹgbà níjọ́ àlìkìyàmà ẹnìkan ò ní rìnrìn rẹ nìkan ẹnìkan ò ní tẹnìkan rojọ́ àlìkìyàmà bí gómìnà bá pọ̀ nínú àwa yìí wàláì gbogbo yín lẹ́dìdì mẹ́wọ̀n ẹ máa kọlu ní torí kọ́ bá kọjá. àwọn tó sì mọ̀rọ̀ sọ gba máìkì mú. Uh, His Excellency, you are very much welcome to this august occasion. Uh, uh, ẹ máa tọrọ ayé láyé rí. fíìmù òkè fíìmù ọ̀dẹ̀jọ́ ẹ wá wà pẹ̀ kìámà ẹ lọ Mọ́kà gómìnà mo sọ ara mi na ìníjọ ló ti mọ̀ pé àti ah, gómìnà wa àti gómìnà tí èyí ọkùnrin wa yìí <laughs> mọ́kàrà àti mọ́ ẹ̀sìn wọn mo bọ́ kọ́ bọ́ gómìnà dúkà láti rí gómìnà tó mọ̀ mi tí mo mọ̀ ni àwa dé múra wọn ní gbogbo bí gómìnà yìí ti rí lónìí lámọ̀ àwa fẹ́ sásábà àti mọ́ríwá àwọn tí ò mọ́ la bí àti wọn sàgbé alá àsọ̀bàbọ̀ mọ́ni àá kọ̀ mọ́ wọn lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ebi wọ́n sáré wá káwọn bá wọlé lẹ́ẹ̀kejì ni wọ́n wà dúró ń ká bá wọ́n sọ lọ́run di bá mi mọ́gàjì inú ilé wọn. ọlọ́run jọ àtúnwá lọ́dún inú jẹ́ àwọlé ọlọ́run wo mẹ́nu ọ̀pẹ́ kínní bó ti tilẹ̀ kó kíwọ́ tó dé nàìjíríà ò ní wọ̀. onífi máa kì í fi kẹlẹ máa ṣàdúrà fi máa kì fi ibi àbáwá dúró sí lẹ́wọ̀. àfa wa ó sì ẹ̀ láàánú wá gé kajẹ oní yá ọmọ ṣe o. yẹ́pẹ̀lú dùnà. ọmọ èké tó kúrò dùn kékeré tẹ̀ mí kó kò jọmọ twenty five kò jọmọ thirty lọ yá lẹ́wọ̀ ọmọ ṣe o ṣẹ́pẹ̀lú wàlí dùnà ẹ̀wù ewu ó sì gba eré ẹ̀ wájú ọlọ́run. wà á tó wúlò kálí wọ́n fi mẹ́ tàbí mẹ́ sàmẹ́lì mọ́kànlẹ́. omi ojú tí ọmọ fún ẹnì kọ̀ọ̀kan wa yìí gbogbo wa yìí kàlímúdìní yóò wá dẹ̀ gẹ́gẹ́ bí tọ́nù ọ̀ṣújò kí ló tún wá wíri. wà á ṣe àmúṣọkọ di rọ́ọ̀fì àti. òrùn wo ló mú láyé tẹ́ ń ké mú bí ọwọ́ tà tútù òrùn wo ló mú. wọ́n ṣàmùsù kàti rúfẹ́ àti. èmi ọlọ́wọ́ wa ìwà ìwà sún òrùn wọlé. lámúyàmú kọ̀ kò bẹ́ẹ̀ ní Àlàbí ọlọ́pàá ọlọ́pàá nígbà bá gbọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ́dúnrún sí àgbọ̀n àgbọ̀n àbọ̀dá. Bàbá ọ̀sán bàdá ní ojú ọ̀bá mi ò ní fọ́lọ́ ah, mi. Ẹ̀dá ọba ń sáré báwọn ọlọ́run jọ̀dá wí. Ètì àfẹ́ mi ò ní.